بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله الذي الحمد لله الذي يعفو ويصفح ويغفر الذنوب ويجازي أهل الإحسان ويدفع عنهم شدائد والكروب وهو الذي يملي ويمهل لعل العاصي يتوب واشهد ان لا اله الا الله وحده لا شريك له القائل وهو المنزه عن النقائص والعيوب ولقد خلقنا السماوات والارض وما بينهما في سته ايام وما مسنا من لغوب واشهد ان نبينا وسيدنا محمدا عبده ورسوله ذو الحوض المورود والمقام الموهوب من اطاعه نجا ومن عصاه في النار مكتوب صلى الله عليه وعلى اله وأصحابه وأزواجه ومن تبعهم بإحسان إلى يوم ترجع فيه الخلائق إلى ربها وتؤوب وسلم تسليما كثيرا فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله فيا معاشر المؤمنين أوصي نفسي وإياكم بتقوى الله فاتقوا الله تعالى وأتيعوه واعلموا أن أمامكم موتا وقبرا ونشرا وحشرا وجزاء فمنعم مسرور ومعذب أجارنا الله وإياكم مثبور قال سبحانه وتعالى إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر أمة الإسلام إن القلب هو محل نظر الرب فمن لقي الله بقلب سليم فقد أفلح وأنجح ومن لقي ومن لقيه بقلب مريض فقد خاب وخسر وأمراض القلوب كثيرة ومن أخطرها مرض القسوة فصاحب القلب القاسي يعرض عن التوبة والإنابة حتى عند نزول الابتلاء والمصيبة فيصبح قلبه مرتعا للشيطان ولا يستجيب مواعظ القرآن أدوك الله سبحانه وتعالى ọba tí ó ṣe júmọ́ àti tòní nírọ̀rùn fún wa mọ́sá wa àwọn abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kọ́lọ́n kó jẹ́ ká kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó jẹ́ ká kí láyé àwọn orísun ọlọ́run gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ wọ́n máa sọ fún wa nípa ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run o ká bẹ̀rù ọlọ́run o ìbẹ̀rù ọlọ́run kì í bẹ́ẹ̀ ni kẹsẹ̀ pípẹ́ ilẹ̀ olùmọ̀yàn lẹ́sẹ̀ bí kì bá sọ pé ní fa'ilul ma'murat gbọ́ntọ́lọ̀ bá pa aláṣẹ pé ní ká máa ṣe ẹ̀dá kọjá máa ṣe gbọ́ntọ́lọ̀ bá sì kọ̀ fún wa pé ní kí a má ṣe ẹ̀já jìnà sí i kò sí torí nǹkan míì bí kò sọ pé nítorí pé kí alibà bá ọlọ́run ọba dáadáa àwọn ọlọ́run ìkìlọ̀ fúnra wa àti fún ẹ̀yin náà nípa ìpáyà ọlọ́run ọba orílẹ̀ yìí tí a fi rán wa létí ẹ̀rí ìbẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹba ti sọ òun náà nígbà tá a máa tẹ̀lé títí ẹ̀ ẹ jẹ́ ká lọ mà pé oníkálukú wa ìwọ́jú oníkálukú báyìí láàrin kájú káyà ọ̀rọ̀ ọba lè sin tó wù ú. أمامكم موتا وقبرا يكوني lànàbà Muhammad sallam nàbí sọ pé ní kún fi dúnìyà ka annaka tamutu gọ́dà kún fi dúnìyà ka annaka tamutu gọ́dà wọ́n sì máa pélé ayé bẹ́ẹ̀ ni pé ní ọ̀la ni wọ́n sinmi yóò lè jẹ́ kó mú òní rẹ kọ́ lè fi ṣe kí ni kọ́ fi ṣe dáadáa kọ́ fi ṣe dáadáa àwọn orísun ọlọ́run yóò sì máa yé èmi àti ẹ náà tọ́bi ni kéèyàn bá ti kú láyé kí ló ti bẹ̀rẹ̀ ìṣòro yẹn ti bẹ̀rẹ̀ nu ìṣòro àníbi sọ́nà níbi ni mamata kọ́dọ̀ kọ́ ọmọ ti kéèyàn mọ́tòkò torí pé tó bá ti bẹ́ nù sàárẹ̀ wọ́n ti gbé sùn sàárẹ̀ báyìí bẹ́ẹ̀ làwọn tọ́lọ́mọ ọba ọ̀ràn láti wá béèrè káwọn ọmọ béèrè béèrè lọ́wọ́ rẹ̀ lànàbà Muhammad sallallahu alaihi wa sallam ànàbì tí yẹn bá ti kú fún yín ànàbì ni is'alullaha thabat li akhikum ẹ máa bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmúdúróṣinṣin fún ọmọ ẹ̀yà yín torí wọn fọ ẹnà wọn àná yóò sàlẹ̀ torí wọn máa béèrè béèrè lọ́wọ́ ẹni sí. tàbá àwọn bẹ́ẹ̀ ẹ̀rẹ́kọ̀já bẹ̀rù ọlọ́run ká mọ̀ pé ní at any time ló lè dé o àwọn ẹrú sìn ọlọ́run. ẹ jẹ́ ká yẹ kó yé wa pé ní ọkàn tá a rí yìí innal ọkàn tá a rí yìí huwa mahallu nadrati rabbi yìí. فمن لقي الله بقلب سليم فقد أفلح وأنجح òkùnrinkùn kọ́ nínú ọmọ mọ̀nú ké ní kálukú kó yẹ ọkàn rẹ̀ o torí pé ọkàn tẹ́ rí yìí ẹni tó bá mójútó ọkàn rẹ̀ tọkàn bá jọ́kàn dáadáa irú ẹni bẹ́ẹ̀ tó bá lọ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn dáadáa irú ẹni tí ó jèrè ní o ẹni tó sì làwọn ọjọ́ ọlọ́run lélẹ́yìn àmọ́ ẹni tó bá lọ pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tí ń ṣàárẹ̀ pẹ̀lú ọkàn burúkú irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣòfò ó sì ti pàdánù ọlọ́run dákun má jẹ́ á ṣòfò ọlọ́run dákun má jẹ́ á pàdánù. ẹ wá rí ọkàn tá à ń sọ yìí oríṣiríṣi àwọn àárẹ̀ òní máa ṣẹlẹ̀ sí ọkàn tọkàn máa fi ń di ìdàkudà. àfájọpọ̀ ìwà pé ní wàmí àtọ́rì ha inú tó fẹ́ tó léwu jù nínú àwọn àìsàn tí ń bá ọkàn tí máa bá ọkàn jà òun náà ni maradul qaswa kí ọkàn ọmọ ènìyàn ó le kọkàn ọmọ ènìyàn kó le fasahibu alqalbi alqasi ẹ̀rí ẹni tí ọkàn rẹ bá le ìlú èèyàn bẹ́ẹ̀ yu'ridu 'ani at-tawba kò ní lọ túbá yóò kàn máa hùwà lọ bẹ́ẹ̀ náà ni pé kó padà kó wá túbá sọ́dọ̀ ọlọ́run ọba sọ́dọ̀ tààlà lórí àwọn nǹkan aburú tó ṣe àjá tí ó bá sọnù wọn ní kò ní gbọ́ fèrè ọlọ́dẹ ni yóò máa lọ náà ni ẹni tí ọkàn bá tí àárẹ̀ bá ti wà nú ọkàn rẹ̀ tọkàn rẹ̀ bá ti le irú èèyàn bẹ́ẹ̀ yóò gun ní kúrò níbi pé kó ń túbá sọ́dọ̀ ọlọ́run ọba ni wọn iná àbà kó wá padà sọ́dọ̀ ọlọ́run ọba kó túbá irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣe hatta inda ibtila wal musiba kódà bí nǹkan kan bá ṣẹlẹ̀ sí i tó yẹ kó yẹ nǹkan yẹ kó kọ́ ọlọ́gbọ́n irú èèyàn bẹ́ẹ̀ kò ní padà irú ẹni tí yìí fayasbahu qalbuhu murta'an bish-shaytan ọkàn yóò wá di tó yẹ pé ṣètọ́n ni ó bẹ̀rẹ̀ máa tú sí irú ọkàn ẹni bẹ́ẹ̀ ṣètọ́n ni ó máa mú irú ọkàn ẹni bẹ́ẹ̀ ni wọ́n fi ṣeré ṣètọ́n ni ó máa lo irú ọkàn ẹni bẹ́ẹ̀ tí ò lè padà láti túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ọba irú èèyàn bẹ́ẹ̀ wala yastajibu mawa'idh al-Qur'an kódà bó ka Qur'an ju kí lọ kò ní wúlò fún bó ka Qur'an ju kí lọ kò ní wúlò fún torí pé tá a mọ̀ sí al-Qur'an al-Karim ń ti máa tún ọkàn ṣe ni ti máa tún ìwà ẹ̀dá ti máa tún ṣe ni nígbà tá Aisha pé máa khuluqu rasul kí ni wà nábì ìyàwó Aisha ni khuluqu rasul al-Qur'an al-Karim ó fi hàn pé ní alukur'an karim a máa tún yàn án sí a máa tún ìwà ẹ̀dá sí sí ìwà dáadáa àmọ́ rẹ̀ ń tọ́kàn rẹ̀ bá ti lé alukur'an karim kò sírú wá sí tẹ̀fẹ́sùn rẹ̀ níbẹ̀ tó lè wúlò fún un. Allah subhanahu wa ta'ala ọlọ́run sọ fún wa náà Al-Qur'an Al-Karim ọlọ́run ni wa laqad arsalna ila umamin min qablik eré ànábì a fi wá ìránṣẹ́ sí àwọn ìjọ tí wọ́n ti síwájú rẹ̀ ànábì فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون أفي أفي نرى أفي تمامو كسين طريقة مي لعلهم يتضرعون bóyá wọn ò lè tẹríba fọwọ́ náà bóyá wọn tẹ̀ lè padà ẹ mọ̀jà gbà pé alẹ́ nítọ́kàn rẹ bá ti lè kódà padà wo bá ṣẹlẹ̀ sí kò ní padà ọlọ́dàkùn mọ́sàn bójútó ẹni kọ̀ọ̀kan wa aláàrin ànábì àti ránṣẹ́ sáwọn láti síwájú rẹ o nítorí pé kí ni a fi àdánwò àfi kàn nítorí pé kí lè bá padà sọ́dọ̀ rẹ ọlọ́run ọba bọ̀tẹ̀ ọlọ́run ni falawula ìjà ahum وزين الله وزين لهم الشيطان ما كانوا يعملون idh ja'ahum ba'suna nígbà tí ìjì ìyàwó ọlọ́run ọba tó dé wá bá wọn falawla tadarra'u àṣebí wọn ò lè tẹríba fún ọlọ́run ni àrùkú pé ìgbà tí ìyàrá wa dé wá bá wọn àrùkú wọn ò lè ṣetán ọlọ́run ọba ni ìgbà tí ìyàrá wa bá wọn àrùkú wọn ò lè tẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala ni walakin qasat qulubuhum àmọ́ ọkàn wọn bẹ̀rẹ̀ sí lè sí náà ni wa zayyana lahumu ash-shaytan èṣù ó ti beautify ayé ó beautify rẹ̀ fún wọn ó ṣẹlẹ̀ ayé lọ́sọ fún wọn máa káànù ya'malun gbogbo tí wọ́n ń ṣe òun àwọn ń rí gẹ́gẹ́ bí ẹni pé nǹkan dáadáa làwọn ń ṣe kéèyàn mú ọmọ ènìyàn ìdábí títí ẹ kọ́ sì máa dù lọ́rùn sẹ̀pẹ́rù sẹ́rùn ó yẹ kí humanity jọ́ mọ́nìyàn ó yẹ kó máa ní bàtì lára ọmọ ènìyàn àmọ́ kò tí ẹ̀rìn wọn bá àpapọ̀ sí kó máa torí pé èṣù ti rò pé sẹ́wọ̀n pé àwọn ẹgbẹ́ tá a mọ̀ ní pé ní mùsùlùmí kan tó gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ kò í ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ náà tá ń ṣe léyìí wọn ẹ̀ ṣe mùsùlùmí tó sì yé ní kálukú wa náà wọn ẹ̀ ṣe mùsùlùmí bàtà ń jẹ́ kó yí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ẹ̀ ṣe bá sọ pé ní bisimilá wọn sọ pé Allahu Akbar kò sẹ́ni tó lè sọ Allahu Akbar <laughs> gbólóhùn tó tó rọ̀ tó bí kálukú máa ṣe àwọn sọ fẹ́ni kẹ́kọ́ ní kódà kẹfẹ́ yóò ka sọ́ọ́tì Fatiha yóò sì ká dáadáa sọ wá mí ni pé mùsùlùmí ni rárá àwọn eléyìí láti lè bá fi fi àbàwọ́n fẹ́ fi kan ẹ̀sìn àwọn eléyìí lọ́pọ̀ sọ bísímìlá sèmọ́sí Allahu Akbar èèyàn kan tó bá pọ̀ náà bá bò lè ṣe bẹ́ẹ̀ kódà ẹni tó bá kó sínú òfin tó yẹ kí wọ́n mú ẹ̀mí rẹ̀ lọ ṣe láti láàmú ó tún máa ẹwẹ́ àwọn tó dára hajj gẹ́gẹ́ ní bàbá Muhammad sallam ẹni tó sá kí lànà bí sọ fún àwọn adájọ́ sọ ìgbà tó ti sàn ò ẹ bá ti fi ilẹ̀ torí pé ẹ̀mí ò yí sì kú rọrùn ti fi ilẹ̀ ká tó wá sọ pé ní èèyàn kan kọ́lá bí ó ṣe islam ẹ̀sìn ti wà ó fẹ́ jẹ́ kí èèyàn mọ̀ pé ní èèyàn máa mójútó ọ̀rọ̀ ẹ̀mí ni bọ̀tẹ́ni tọ́kàn rẹ bá ti le kódà bá burú ṣẹlẹ̀ sí ọ̀nà ẹ̀kọ́ ní padà torí pé ní ti ń ṣe lọ́wọ́ èso ó máa beautify nǹkan yẹn fún ni yóò mọ̀ pé tó dáa ni tínú wọn sì tún máa dùn pé ah, kọ́nà àwọn tó máa tó máa rẹ̀ ọmọ jubilate àwọn orísun ọlọ́run. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ní fawailul lil qasiyati qulubuhum min dhikrillah. ibi dandan ọlọ́run ìbínú ọlọ́run kọ́ máa pè fún gbẹ̀ntẹ́ pé ní ọkàn wọn lé min dhikrillah tí wọ́n fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ibi ọlọ́run ọba kò máa bẹ lórí àwọn ẹni bẹ́ẹ̀ ọlọ́run ní wùlá ìkà ọ̀kẹ́ ìmẹyẹ irú àwọn èèyàn bẹ́ẹ̀ tọkàn wọn bá le títọ́ ọlọ́run ọba òwò náà kan wọn tẹ́rù ọlọ́run ọba òkà wọn ọlọ́run ní wùlá ìkà ọ̀kẹ́ ìmẹyẹ irú wọn fi dalalin mubin wọn bẹ́ ń bí àánú ìtòfojúmọ́ láwọn irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìkúwọ́tà ìmáà àwọn ẹrú sìn ẹ jẹ́ ká lọ mọ̀ pé ní alhayat qasiratun mahama qalat ìsẹ̀mí ayé tẹ̀ ń wò yìí ẹlòmíràn ẹni máa rò pé ẹbí ọ̀nà sì dín wallahi alhayat qasira ìsẹ̀mí tẹ̀ rí nǹkan tó kúrú ni tó kéré ni o mahama qalat tó ń bá ṣe rí pé àwọn ẹbá ṣe ń rò kó bẹ́ẹ̀ tó gùn ni wa ayyamuha àwọn ọjọ́ ilé ayé qalilatun gbogbo bá ṣe lè ń kà tó gba à ah, ṣé máláyé òun ṣe kiri náà ni àwa náà ni a ti ń lọ bí seventy something years pẹ̀lẹ́ tòun tí bàbá ṣe ń kà á sí lọ́mọ pé ní àwọn ọjọ́ ilé ayé díẹ̀ ni o ẹnu bá tọ́ ọ lò àwòrán ọlọ́run wal muwaffaq àmẹ́nu wọn bá tọ́ ọ bá lò ẹni tọ́lọ́run bá wá fi ṣe kò ń jẹ́ tọ́lọ́run bá gbàdúrà rẹ̀ man aasha fiha ẹni tá a lè sọ pé ní al muwaffaq pé ọlọ́run ọba fi ṣe kò ń jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ ولم تكن من عاش فيها يسمي لا يتتي وش من ب على طاعة ربه لوري تلي تلوم وبارني طلب أن يكون وننسي طلب أن يكون جناسي ولن جناسي إيه رأي هذا لكن الموفق اللهم اللهم وما بدو عليه وتزود منها ليوم القيامة ليوم لقاء خالقه ẹni tá a lè sọ pọ́nà bá tó fi sẹ̀kọ̀ ń jẹ́ òun lẹni tó ṣe pé ní preparation rẹ̀ òun náà ni pípò òun ṣe lọ pàdé ọlọ́run kọ́kọ́ òun ń ronú ìgbẹ̀yìn pé gbogbo nta bá má dà á má jábọ̀ fún ọlọ́run gbọ́dọ̀ ọ̀rọ̀ mi ṣe fẹ́ rí wájú ọlọ́run gbọ́dọ̀ ọ̀rọ̀ mi ṣe fẹ́ rí wájú ọlọ́run kí ni mo fẹ́ sọ pé fọ́nà ọba pé ní tí mo gbé láyé ṣe ní èrò ẹ̀ tọ́nà bá lò ní tọ́nà bá ṣàánú ní o tó fi ṣe kòńgẹ́ wal khasir ẹ bá ń béèrè pé níta lẹni tó ṣòfò أن تصفوا من أتبع نفسه nafsahu hawa ọ̀nà rẹ̀ ń في نوره، ní على الله ń حتى ìfẹ́ ẹnu rẹ̀ watamanna ala Allah al-amaniya hatta yafja'ahu al-mawt tọ́ pé èrò náà ni èrò èrò èrò mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ gbogbo ti tẹ̀lé nu títí tí kò fi dé wá bá irú ẹni tó ṣòfò ní o ọlọ́dún dákúnmọ́jà ṣòfò wa huwa ala ghaflatihi yóò wá lówà bẹ́ẹ̀ yóò wà lọ bẹ́ẹ̀ títí tó fi lórí yìí pé ní kò tẹ̀ ní rántí pé ikú kankan bẹ mọ́ bó ṣe wà ní títí kú fi orí wá bá. فلم يتهيأ بعمل صالح يكون سببا لنجاته kódà fún ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì kò tiẹ̀ ní prepare kò ní prepare láti pé ní kóun rí iṣẹ́ dáadáa kan sí i kó n tó lè pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn orísun ọlọ́run wal murtahilun min hadhihi al-hayat sinfani ẹ wá rí àwọn tó ń sẹ́ni àjò nínú sẹ̀mílẹ̀ ayé tá a wà yìí ìjọ méjì ni wọn ọ̀nà méjì ni wọ́n pín sí nínú àjò tó ní kálukú rìn ẹni aláàkọ́kọ́ òní mayyitun yastarihu min ta'bi hadhihi ad ويفضي إلى راحة دار القرار ẹni tó yẹ pé ní ó kúrò láyé tó wá sinmi kúrò ní gbogbo àwọn aburú ayé yìí ويفضي إلى راحة دار القرار tó jẹ́ pé ibi tọ́rọ̀ rẹ̀ padà tọ́rọ̀ rẹ̀ padà kánjì sí òun náà ni kó jẹ́ ní ìsinmi nínú ilé ìdẹ̀ra irú ìrìnàjò tẹlumi máa tẹlumi orin ni ìrìnàjò aláwọ̀kọ́ ni ẹlòmí ó kú láyé ọ̀rọ̀ rẹ̀ ó sì padà já sí àlìjẹ́nà ìrìnàjò ẹlòmí tó ń gbé láyé tí a ṣe tó ń bá kú láyé yastarihu minhu al-ibad wal-bilad àmọ́ àwọn èèyàn wọ́n wà ní masha Allah ọlọ́run àmà dúpẹ́ fún ọ o àṣẹlágbájá tó máa kú ẹlòmí àní àtúnkútukú rẹ ayé ó sinmi ìlú ó sinmi àwọn èèyàn náà tó gbádùn nítorí pé kúrò láyé bẹ́ẹ̀ ló mẹ́sẹ̀ rí nù ìwo ni níkàlùkù wa ìtọ́rọ̀ ẹni kálùkù wa ń lọ mbẹ́ ṣé wàá kúrò láyé táwọn èèyàn tó máa bá ah, ọlọ́run o irú ẹni yìí àwọn àgbàlagbà wọn ní igi tó bá tọ́ wọn ní kèé pẹ́ ń gbó kò ń ṣe pé igi náà ń sọ̀rọ̀ nípa rẹ̀ ẹni táwọn èèyàn tí wọ́n ń látọ̀dọ̀ rẹ̀ táwọn èèyàn ń gbádùn rẹ̀ táwọn èèyàn rí pé àdáadáa rẹ̀ pọ̀ tó bá tètè lọ́rùn ní àlọ́run ah, o ẹni dáadáa yìí àwọn yóò máa rọrùn yẹn dáadáa bẹ́ẹ̀ ni ẹlòmíì òun sì kúrò láyé àwọn yóò ní à ọlọ́run ìgbádùn dé sádùúgbò jàgídíjàgan ni ariwo ni lónìí ariwo ni lọ́la bẹ́ẹ̀ sì ń lọ eh, civil defence lẹ́mọ̀ ń lọ́bì kan lẹ́mọ̀ ń lọ́bì kan tó bá kúrò láyé pé yóò sì mọ̀ sọ̀rọ̀ etí ẹni kí ni wọ́n sọ nípa tèmi kí ni wọ́n sọ nípa títí ẹ istaghfiru rabbakum innahu huwal ghafurur rahim الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى أهله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين àwọn ìrúsìn ọlọ́run ẹ̀mí kẹnikálùkù wa ká mójútó ẹ̀mí wa kẹnikálùkù wa ká mójútó irú ẹ̀mí wo ni tèmi ẹrú ẹ̀mí wo ni ti tiẹ̀ sẹ́mi tí ó gbọ́ tọlọ́run ẹ̀mí tí ó gbọ́ ìkìlọ̀ tọlọ́run ọba ni ẹ̀mí tí ó tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ọba ni àbí ẹ̀mí tí ó yà pàtó jíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kẹ́nìkan kò mọ awúra rẹ̀ wò ibi tó bá bí lọ́ngì sí mbẹ́ ní ìparí abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo àwọn tí ọlọ́run ń ṣàánú tó fi àánú rẹ̀ tó fi lépa bá wọn pé nítọ̀ àwọn náà wà nínú àwọn tí wọ́n lọ fojú gán ní ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala láti lọ ṣe hajj abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́lọ́n kó dákun kó ṣe hajj wọn kó ṣe ní hajj mabrur laysa lahu jaza illa aljanna kó ṣe ní hajj tí ó má ètò yẹ pé ní kò sí ẹ̀sà kan tí ọlọ́run ó tún fi sanwó ẹni bẹ́ẹ̀ bí kò ṣe àlìjánná ẹ wá dákun gbogbo àwa tá a lọ tọ́lọ̀ ń kà wá kúnnú àwọn tí wọ́n lọ sí hajj ẹ dákun ẹ ká yẹ ọkàn wa wò ẹ pé kó tó ti pa lọ wọ́n ti ń kìlọ̀ fún wa pé ní ìtọ́lọ́run ọba fẹ́ lò òun náà ni àtàkùwà ìbẹ̀rù ọlọ́run ọba bàtà sì ń ọ̀dọ̀ àwọn àṣọlá pé ànábì sọ fún àwọn àṣọlá pé àtàkùwà ha òun náà ìbínú ọkàn bíbá ibi tí ìbẹ̀rù ọlọ́run ọba wà nù. ṣé wọ́n tọ́ ọ lọ bó lọkàn rẹ ṣe rí sọ́kàn tó ń má ń lọ gbé lọ arábìnrin ẹni tó bá lọ sí hajj rọjà kàyéwòmìn wàlàdẹ́tò ọmọhù tí ó ń padà dé sí ààyè rẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ gẹ́gẹ́ bí ìgbà tí òbí rẹ̀ tẹ́lẹ̀sẹ̀ bí sáyé máa ń pẹ́ bí ọmọ tuntun tí ò dẹ́ṣẹ̀ kankan lọ́rùn bí ó ti ṣe rí nu. àwa máa yẹ ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé ní bó ṣe ń lọ́hùn bó ṣe dé ẹ̀ṣẹ̀ náà ló gbé lọ ẹ̀ṣẹ̀ náà ló gbé bọ̀ ẹ̀ṣẹ̀ ló gbé lọ ẹ̀ṣẹ̀ náà ló gbé bọ̀ torí pé lásìkò ìgbà táwa tiẹ̀ ta lọ à ń rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí àràfá àràfá lọ́nà pẹ́ lọ́nà ogún òkè àràfá òkè tó wà ń bẹ̀ kọ́dà wọn kọ síbẹ̀ wọn kọ ní English wọn kọ ní Lárúbáwá wọn kọ ní àwọn French nǹkan báwọn pé ibi kò sí nǹkan kẹta ìlẹ́bi sí ẹ wà rẹ lómi yóò mú tẹ́ńpù yóò mú mákà wọn mọ̀ fi gbọ́ pé lágbájá tó máa pé ilé pẹ̀tọ̀ mo ti wà lókè àràfá báyìí o mo fẹ́ kọ orúkọ rẹ sínú àwọn tó jẹ́ kílẹ̀ kí n fi sí i kò sí tọ́lọ̀ fẹ́ ní fẹ́lẹ́ yìí ń lò èrò àwọn ẹni bẹ́ẹ̀ lẹ́wà tí wọ́n dé gbogbo iṣẹ́ dáadáa tí wọ́n ṣe wọ́n tún afọ́rọ̀ wọ́n tún fi bàjẹ́ kò sí nǹkan míì tọ́lọ̀ bá ní ìdílọ́wọ́ bí wọ́n ti pé ní àṣekú kadúgbò fọlọ́wọ́n bá sùnwọ́n àtàlà bá ṣe dé ni pé ẹ̀mẹ́yẹ ẹlòmíì tó náà lọ bẹ́ẹ̀ wàláhì ẹ̀yin náà kúkú rí gbogbo tá à ń gbọ́ àtọkọ àtìyàwó tí wọ́n jọ lọ ọlọ́run sì kára pé ọkọ nìkan ni ó padà wálé ìyàwó kù sọ̀rọ̀ ọba tó ṣe tiẹ̀ bẹ́ẹ̀ kí ló dé tó ronú padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ tó dá ọ pẹ̀lú ọkàn rẹ ọkàn tó mọ̀ kọ́ wá mọ̀ pé ní tó yẹ kọ́ ọ sí ni pé ó yẹ kọ́ ọ dúpẹ́ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala ni kí ló tó rò bẹ́ẹ̀ torí náà ká dákun àyè tó ń bá ó ní àyè tá a lọ ọ̀rọ̀ ọ̀tọ̀lọ́run àtọ̀rọ̀ àrẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam òun oh, náà ni wípé téèyàn ọba ti dé o ẹni tó jójú ṣe tẹ kí yóò ṣe dúpẹ́ fọlọ́run ọba rẹ tó ràn tó ṣe nírọ̀rùn fún ọ tó jẹ́ kó ọ lọ tó jẹ́ kó ọ bọ̀ láyọ̀ kìí ṣe pé kéèyàn máa máa yẹ̀yọ̀ kọ̀rákọ́ ẹlòmíì ó ti pe gbogbo eléré ẹlòmíì ó ti ránṣẹ́ kalẹ̀ ló bá dé báyìí yà á bó kọ́ mọ̀ pé àdálájì nìyí kò sí ní tọ́fẹ́ gbogbo eré ìṣe o ẹ̀dá jẹ́ kálukú wa ká mójútó ọkàn wa ká padà sọ́dọ̀ ọlọ́run béèrè kí ni ọlọ́run ọba rẹ ní kọ́ sí kí ni ẹ̀sìn rẹ ní kọ́ sí mo wà fortunate láti àwọn kan láti bá mi nísàdì ọ̀nà bíi pàtàkì bíi ìjẹta ó wà páàkì sáàrin títì ojú sábàkà àwọn ń pariwo ají ogun mọ́tò wá tó lòun lè rí nǹkan wáyé sí kí lẹ́yìn fi gbogbo eléyìí sí ó fi hàn pé ní bẹ́ẹ̀ ni ń ṣe lọ náà ló kàn bọ̀ la ilaha illallah ẹjá yẹ ọkàn wa wò ẹjá yẹ ọkàn wa wò ẹni tó kàn bá máa tó bá jọ́kàn dáadáa oní ronú padà síbi ọ̀rọ̀ tọ́lọ́mọ ọba sọ́nà tààlà kí ọlọ́run ọba mi pè mí sí kí ọlọ́run ọba mi ní kí n ṣe kí ọlọ́run ọba mi ní ìgbúdọ̀ ṣe ẹ má jà ṣe tí ó gba gbogbo àwọn iṣẹ́ tá a ṣe ẹ má jà ṣe tí ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ o ẹ má jà ṣe tí ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ o ká bẹ ọlọ́run ká dúpẹ́ fún ọlọ́run lórí ohun tó ṣe fún wa abẹ́rẹ́ ọba sọ̀rọ̀ a lè ríbi tẹ̀lé ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọba sọ̀rọ̀ tààlà kó wá ṣe ní fún wa kó jẹ́ kí a lè jìnà sí tọ́lọ́ ọba sọ́nà tààlà kó ní ká jìnà sí innahu waliyyu dhalika wal qadiru alayhi abẹ́lẹ́ ọba sọ́nà tààlà àwọn alhaji wa yahya tí wọ́n forúkọ wọn sọmọ́sá sí i tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run àtàwọn àti gbogbo àwọn tán jẹ́ àwọn fámìlì táwọn náà ti padà sọ́dọ̀ ọlọ́run àti gbogbo mùsùlùmí ọlọ́run dákun sábà ṣàforíjì fún wọn fún wọn. àwọn abẹ́ ọba sọ́nà tààlà àwọn wa kúnlé tání tí wọ́n jẹ́ àbúrò wọn tán mójútó mọ́sá tí àfin rí ọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run ọba gbọ́ láwọn ọ̀rọ̀ dáadáa àbẹ̀lẹ̀ ọ̀bọ̀sán àtàkọ́ ló ń kó dákun kó má pin wọn nípa o wọn dákun má pin wọn nípa o àtàwọn àti gbogbo àwọn tájà àwọn èèyàn àwọn amẹwàá wọn tó kù ọlọ́run má sábà sànù wọn o irúṣẹ́ dáadáa yìí tí wọ́n ń dúró tì tí wọ́n ṣe yìí ọlọ́run dákun má jẹ́ kí ṣẹ́tọ́ ló bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ dákun má jẹ́ kó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ àwọn abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ náà tó rẹ̀ ní tí ó níbí tó jẹ́ fadilatul imam dr ustaz dr aljalakeu ó ṣe lérí gbogbo àwọn tọ́jú àwọn jẹ̀mọ́ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà táwọn náà ń gbèrò pàfẹ́ á ìfẹ́ lọ kírun ní sanrabu tí àjẹkí ọlọ́run ó pa yùn ewu dáadáa báyìí ọ̀rọ̀ má jẹ́ kó wọ́n nù ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan náà o ṣe ní wọn fáwọn náà jẹ́ káwọn náà lè lu eléyìí náà gbèsè ká tó kú láyé innahu waliyu dhalika wal qadiru alayhi qumu ila salatikum yarhamukumullah